الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فن الله تعالى وباتي يندف على تكين تعالى يلونك بني بعد إن شاء الله تعالى أما تسواجيني àlàyé ṣókíṣókí lórí àwọn ahadith tó ń bẹ nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid tí ó kọ tí ilé ìtẹ̀wé darussalam tí ó gbé jáde hadith tó ní hadith tí ó gùn rárá ni àti bàbá àtọmọ gbogbo ilé ló yẹ kó há sórí ìyẹn ni hadith ẹlẹ́ẹ̀kẹtàlá ń bẹ hadith ẹlẹ́ẹ̀kẹtàlá. حديثنا وانه عبد الترمذي شيخ الالباني وده في حديثي صحيح من جامع ان شاء الله حديثنا لو بايك من حسن اسلام المرء تركه ما لا يعني كجبان له من حسن اسلام المرء من حسن من حسن من حسن من حسن إسلامي من حسن إسلام المرء إسلام المرء من حسن إسلام المرء من حسن إسلام المرء من حسن إسلام المرء من حسن إسلام المرء من حسن إسلام المرء من حسن إسلام المرء min husni islamil mar'i ìgbà àkàpàpọ̀ min husni islamil mar'i min husni islamil mar'i min husni islamil mar'i min husni islamil mar'i min husni islamil mar'i min husni islamil mar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i min husni islami limar'i járe tó ti lè ha lórí bá wọn náà mo yá ọ̀nà ìsà. ما شاء الله بارك الله فيك very correct نعم نعم ما شاء الله بارك الله فيك نعم ما شاء الله بارك الله فيك تركه ما لا يعني تركه ما لا يعنيه تركه ما لا يعنيه tárùkùhù máa láyà níhì tárùkùhù máa láyà níhì tárùkùhù máa láyà níhì tárùkùhù ما لا يعنيه تركه ما لا يعنيه تركه ما لا يعنيه يا كابو تركه ما لا يعنيه تركه ما لا يعنيه تركه ما لا يعنيه تركه ما لا يعنيه تركه ما لا يعنيه تعالي لي نعم هناك صحيح بارك الله فيك خديجة صحيح بارك الله فيك يوسف ها ما شاء الله بارك الله فيك من حسن إسلام المرء tárùkùhù máa láyà níhì ẹgbẹ́ kájọ ká lẹ́ẹ̀mejì àdìsí yẹn ogun jùbá náà lọ rẹ̀ méje ní àjọwé min husni islami lè márùn-ún tárùkùhù máa láyà níhì min husni islami lè márùn-ún tárùkùhù máa láyà níhì min husni islami lè márùn-ún tárùkùhù máa láyà níhì min husni islami limar'i tarkuhu ma la ya'nihi min husni islami limar'i tarkuhu ma la ya'nihi min husni islami limar'i tarkuhu ma la ya'nihi min husni islami limar'i تركه ما لا يعنيه من حسن إسلام لمرء تركه ما لا يعنيه من حسن إسلام المرء تركه ما لا يعنيه قالوا لي من من حسن إسلام المرء يعنيه min husni islami lè márùn ì tàrùkúhù máa láyà ní ì ẹ̀yà tó gbìyànjú ẹlẹ́kan sí náà min husni min husni islami kìí husni min husni islami náà min husni islami márùn ì márùn ì ya'nihi. máa la ya'nihi. ṣé wọ́n mọ̀ ọ́yá ìyànjú ẹ̀. min husni islami. min husni islami. táǹkù. àbúrò ń sùn tẹ́lẹ̀ mi. min husni islami li mar'i. min husni islami li mar'i. tarkuhu. tarkuhu máa la ya'nihi. máa la máa la. máa la ya'nihi. yusuf abúlé sùn lọ. نعم اقرأ من من حسن إسلام المرء تركه ما لا يعنيه بارك الله فيك نعم كنتم حديثي جيش الله محمد صلى الله عليه وآله وسلم سيبري من حسن إسلام المرء من hosni tí wọ́n ń pè ní hosni ní dáadáa ṣùgbọ́n tó tú sí min husni nínú pípé ìsìláàmì mari Islam ọmọ ènìyàn tí ẹ bá jẹ́ mùsùlùmí nínú pípé ìsìláàmù ẹgbẹ́ ẹ̀sìn ẹ pé tárùkù oníkú gbéjù sílẹ̀ máa láyà ní ìhì nǹkan tí ó kàn bàbá hmm? ń gbọ́ tí wọ́n bá ń tún wọn àwọn èèyàn máa ń sábà sọ pé min husni nínú dáadáa ìsìláàmù mari ẹ̀sìn islam ọmọ ènìyàn èyí tó bá a mú jù ni pé nínú pípé perfection hosn islam elmari nínú pípé ẹ̀sìn kẹ́sìn ò pé tí ò yingin tí ò láwùjẹ kù tí ẹ̀ bá fẹ́ kó pé nínú pípé pẹ́sìn ọmọ èèyàn pé islam rẹ̀ pé òun ni tarku gbígbé jù sílẹ̀ rẹ̀ kó gbé nǹkan jù sílẹ̀ máa la yà níhì nǹkan tí ó kàn án hadithi yìí wà nínú jawami'ul kalmi àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò ní gùn tọ́lọ̀n fi kí ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n ìtumọ̀ tó kún yóò wà nínú rẹ̀ gbọ́dọ̀ pé mo ṣàlàyé pé ṣókíṣókí náà láàmú ṣàlàyé ẹ̀ pípé ẹ̀sìn mùsùlùmí gbọ́dọ̀ máa gbìyànjú láti jẹ́ pé òun pé ẹ̀sìn òun a muslim must strive to perfect his religion. A Muslim must strive, he must struggle, he must make efforts, he must put everything in place. Mùsùlùmí gbọ́dọ̀ máa gbìyànjú, ó gbọ́dọ̀ máa ṣe gbòkègbodò, ó gbọ́dọ̀ máa ṣe làálàá, ó gbọ́dọ̀ máa ṣe wàhálà lórí kíni lórí kí ẹ̀sìn rẹ̀ ó pé àǹfààní wa ń bẹ fún mùsùlùmí nípa pípé ẹ̀sìn èèyàn bẹ́ẹ̀ pé mi ní ṣàlàyé yẹn lọ títorí yóò tún gbásìkò ṣùgbọ́n ní mo kàn fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé kí lànàbí wa sọ pé ó wà nínú téèyàn bá fẹ́ kẹ́sìn ò pé ọ̀kan nínú téèyàn ó ṣe ní kíni tarkuhu máa láyà ní ìkéyìn ó gbé nǹkan tí ò ṣe kíni tí ó kàn yàn kéyìn ó gbé jù sílẹ̀ kí ni wọ́n kí ni wọ́n gbà kí ni a pẹ̀lú gbígbé tí ò kan ni jù sílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní tí wọ́n máa ń tù ú sí òun wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni o pé ká gbé tí ó kàn wá jù sílẹ̀ tí ó kàn wá yẹn níbàámu sí èròǹgbà tiwa tàbí ìfẹ́ wa ó là máa tù ú sí ṣùgbọ́n yẹn ò rí bẹ́ẹ̀ o. What is of no concern to you is not based on your desires or wants. nǹkan tí ó kàn yẹn kìí ṣe tó tó bá fẹ́ àbí tó tí ó wù ọ́ tí ó kàn wá yẹn a gbọ́dọ̀ mọ̀ lórí ìtọ́sọ́nà ṣàríà to be based on ṣàríà kí lẹ́sìn sọ gangan ló kàn wá kí lẹ́sìn sọ pé kó kàn wá pẹ̀lú ìwòye ẹ̀sìn nínú Islam àwọn nǹkan kan ń bẹ tí ó kàn wá àwọn tí ó kàn wá ni àwọn nǹkan tí ò sáǹfààní fún wa. tá a rí ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ò sí ládàá kankan tá a lè gbà ń bẹ̀ bó ti wulẹ̀ kó mọ̀ irú àwọn nǹkan báyìí mùsùlùmí láti jìnnà sí i mo rò pé àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ èèyàn ó sọ pé kò kàn án yorùbá ní àgúnlá àgún tẹ̀tẹ̀ kò kàn mí wọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé dandan ni gbọ́dọ̀ kan mùsùlùmí ó gbọ́dọ̀ kan mùsùlùmí fún àpẹẹrẹ nígbà tí ẹ̀sìn ọlọ́run ọba tí àwọn kan bá ń fàbùkù kan tàbí tí àwọn ènìyàn kan tí wọ́n ń fa ọgbà ọlọ́run ọba ya eléyìí gbọ́dọ̀ kan mùsùlùmí dáadáa nígbà tí aburú bá di táwọn ènìyàn ń fọ́n káàkiri tàbí tó di tọ́rọ́ fọ́n kálé taburú ti di tó ń gbogbo lórí ilẹ̀ eléyìí gbọ́dọ̀ kan mùsùlùmí tí mùsùlùmí kan bá ní bùkátà sí ìmọ̀ràn wa when a muslim is in need of a sincere advice ó ní bùkátà sí ìmọ̀ràn ká gbà níyànjú ó gbọ́dọ̀ kàn wá mùsùlùmí ò gbọ́dọ̀ lo hadith yìí láti fi ṣe ọ̀pákùtìlẹ̀ yẹn ni pé láti fi ṣe ẹ̀rí wípé ọ̀rọ̀ rẹ̀ ó kàn ń. bóyá ẹnìkan wà wa tí kìí kírun òun ló mọ̀ bó kí wíyò kí torí pé ọdún ní tí ò bá kàn wá ká má dá sí òun ló mọ̀ eléyìí ní kí wàá ní nínú ṣẹ̀rí àwọn nǹkan tí ò kan àwa mùsùlùmí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan pé àwọn tí ṣẹ̀rí àní ò kàn wá àkọ́kọ́ nù rẹ̀ àwọn nǹkan tí ọlọ́run ṣe kò fún àpẹẹrẹ ẹbọ ah, wọn ní wọn fẹ ṣe orò kan tó yá nílùú wa ó dàbí ọrọ kan tó pani lẹ́rìn gidi nígbà tí òkè kan tó wà nílùú wa tá à ń pè ní kàrí àkókò òkè alábòjútó tí ọkọ tírélà máa ń já láti òkè ńlẹ̀ ọkọ àjàgbé tó máa ń pa àwọn èèyàn àwọn kan wá ní kí wọn lọ ṣẹbọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló darapọ̀ torí pé wọ́n ní wọ́n lọ mú ọ̀rọ̀ kan tí kì í ṣe ọ̀rọ̀ ànábì tí wọ́n lẹ̀ mọ́ ànábì ìyẹn ni pé wọ́n purọ́ rẹ̀ mọ́ ànábì pé nínífẹ̀ẹ́ ìlú ẹni ara àgbàgbọ́ ni wọ́n lọ bá wọn ṣẹbọ pé kọ́kọ́ mọ́ jà mọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn ló mọ̀ pé tí ọkọ̀ àjàgbé tírélà tó bá ń gun òkè ẹrù tó kó sẹ́yìn yóò máa fà á padà yóò jà tó bá sì jẹ́ pé ó ń sọ̀kalẹ̀ látòrí òkè ní ẹrù yẹn yóò máa tì síwájú ìjánu rẹ̀ tá a mọ̀ sí bírèkì lè mọ̀ mọ́ mọ́ rẹ òkè yẹn sílẹ̀ tíjọba ti wá fọ́ òkè yẹn ẹjọ́ tírélà mélòó ló ti já ń bẹ̀ o èèyàn kan wá ń kò sẹ́nì kankan tí ń rìn pẹ̀lú ìbẹ̀rù ń bẹ̀ mọ́ nítorí pé n tó fà á nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ bá wọn yẹn gbà bẹ́ẹ̀ sì ni kò kàn wọ́n torí pé ẹbọ ni wọ́n ń ṣe lásìkò ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa nínú ilé wa náà hmm? bẹ́ẹ̀ náà ló ṣàkan tí wọ́n ń pè ní agbóló nígbà yẹn táwọn kan sọ pé ìlú olódò gbàlúlẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wá káàkiri ilẹ̀ Yorùbá kódà káàkiri gbogbo àgbáláyé ọ̀pọ̀lọpọ̀ wa nínú ẹbí la máa ń fowó ẹbọ ránṣẹ́ aláàbá wọn ṣe ṣùgbọ́n ah kán máa sọ pé èèyàn sọ pé èèyàn yọra ẹ̀ nínú ọmọ agboolé èèyàn ò rẹ̀ ránṣẹ́ wọn ni wọ́n fẹ́ ṣòro kò kàn wá irú owó bẹ́ẹ̀ yẹn à lè fi ránṣẹ́ bó ti wulẹ̀ kó máa inú àkọ́kọ́ ń bẹ̀ oníkíni òní ẹ̀bọ ẹlẹ́ẹ̀kejì ni ìwà ìṣekèfèrí mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí ẹ mùsùlùmí bá wọn dá sí àti àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ mùsùlùmí kì í bá wọn dá sí àti fún àpẹẹrẹ ní ìsìn bóyá àwọn ọ̀dọ́ àdúgbò wọn kóra wọn jọ wọn láwọn fẹ́ ṣe àjọ̀dún orí kádún èyí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún kánífà kò kàn mùsùlùmí láti bá wọn dá sí ẹ sì rí i pé lọ́dọọdún ní ìsìn irú wa báyìí ní ìsìn kánífà ti gbà yí èkó gbogbo ìlú ni àwọn youth àwọn ọ̀dọ́ wọn kóra wọn jọ tó láti di December mo láwọn ń ṣe kánífà ó lẹ pé kánífà ìbọn náà nìpínlẹ̀ o ṣùgbọ́n àwọn ti sìn ò ní rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn wà máa bá wa eh, eré afádà tí yóò bá tẹ̀jẹ̀ eré afádà alájì sábà lékún ẹjọ́ àwọn ọ̀dọ́ ni o eh, ẹ fún wa lówó àbẹ́sẹ̀ ọdún wa lélẹ̀ ẹ̀yìn ò ní fún wa ní kọ́bọ̀ kí ẹ máa sọ pé tó ah, àwọn ọmọ ẹ̀sìn pọ̀ mi lé bí wọ́n wá bá mi kí n fún wọn lówó owó kí ló fẹ́ fún wọn kánífà tí wọ́n mú ti tí wọ́n ṣe kan rádaràdà ń bẹ̀ tí wọ́n máa jó lùlù kiri ìlú tí wọ́n ń bà lù jẹ́ èèyàn ní fún wọn ní kọ́bọ̀ torí pé ìyẹn ò kàn ní àdéhìsì sọ fún wa pé min husni islam limar ìtò bá fẹ́ kẹ́sìn rẹ̀ ó pé o tarku hu ma la yaani ó gbè jù rẹ̀ tàbí ojú olówó ń lù yá sẹ́nitọ̀ ni ọ́ ni ó lọ sí ilé ojú aṣojú nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ti kékeré àbí tá àbò wà nílé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ àbí nítorí o jẹ́ àbí ìwọ lálága káńsù ni àwọn student ìlú yín àwọn ọmọ bóyá student association àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ ìlú yín bá bá àwọn fẹ́ ṣe àjọ̀dún àwọn tó ní àwọn fẹ́ ṣe miss kínní kan ìdíje òrékè lẹ́wà ẹ̀fọ́ àwọn olówó àwọn fẹ́ fi organize miss campus àbí miss kínní kan student union èyí ò ní fún wọn kọ́ bọ̀ ẹlẹ́wọ̀n ni ah ẹnu òṣèlú agbọ́dọ̀ fún wa ní fún wọn tá a sọ fún wọn ni pé èyí tó wúlò tẹ́sí pèpè sí ẹ lọ dá lẹ́sìn ẹ̀kọ́ àwọn ọmọ ẹlọmọ kọ wọn lẹ ẹ̀yìn yóò náwó sí per hour ẹni tó bá kọ́ ọmọ ń bẹ̀ á fún one thousand ẹnì kọ̀ọ̀kan tó bá fi lè kọ́ ọmọ subject kọ̀ọ̀kan one thousand naira ní per one hour ní mọ̀ sọ ẹ ṣírò rẹ̀ iye tó bá bọ́ sí ẹ ṣe enlightenment program <clears throat> ẹ ṣe career talk ìyẹn ni pé ẹ bá àwọn ọmọ sọ̀rọ̀ irú iṣẹ́ tí wọ́n lè yàn láàyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ kó àwọn ọlọ́kadà jọ ẹ̀yin student union lu ẹ kó àwọn ọlọ́kadà jọ ẹ dá wọn lẹ́kọ̀ọ́ lórí aburú àti ewu tó wà níbi ìmọ̀ mu ọtí líle fún àwọn ọlọ́kadà ẹ dá wọn lẹ́kọ̀ọ́ béèyàn ṣe é gùn ọ̀kadà màá náwó sí ẹ wá gba five hundred thousand naira kẹ́ fi organize ẹ wá gba one million kẹfì organize ẹ fáwọn driver kẹ tó ṣe tiwọn lọ́tọ̀ kẹdẹ fún wọn níwèé ẹ̀rí àforílówó irú àwọn nǹkan yẹn ló kan àwa mùsùlùmí kì í ṣe pé tí yóò máa bàlújẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà torí pé wọn ò lẹ́kọ̀ọ́ wọn ò súnmọ́ àwọn àáfàá láti kọ́ wọn ṣùgbọ́n ṣe ní láàánú láti ṣe eléyìí náà o àáfàá mi náà àbáwọn tó tiẹ̀ pọ̀ wọn ò nímọ̀ nípa tí wọ́n lè ṣe lóye tí wọ́n ra sọ wẹ́rẹ́ nísìnyí kọ́lọ̀ foríjì wa ẹ̀kọ́ là ń kọ́ra wa ẹlòmíì ò ní mọ̀ tó yẹ kó sọ yíká ah, nígbà tó yẹ kó lóṣèlú ní gbogbo wọn náà náà sì dìbò fún yín kò yẹ ẹ́ dá wọn lóhùn náà ni ọlọ́run máa forí ẹ̀jì yín ìsọkúsọ láǹfààní ẹ̀ ń sọ ẹ̀ ìwọ ló fún ní èyí tọ́lọ́run ọba àlekè ọlá fọwọ́ sí ètò ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run kò ṣàánú wa torí náà nínú rẹ̀ nìyẹn èyí tí ó kàn ó ní àwọn nǹkan tí ọlọ́run bá kàn àṣejù rẹ̀ kò kán ìtọ́lọ̀ ṣe lẹ́tọ̀ bí ọdún léyà ní ìsìn àṣejù tún wà ń bẹ̀ àwọn kan lè sọ pé àwọn fẹ́ ṣe léyà get together hmm. tá a dẹ̀ mọ̀ pé bí wọ́n ti fẹ́ ṣe báyìí wọ́n pè olórin eré olórin ó wà nǹkan kan lájì afẹ́ra màálù màálù tá a máa fi ṣe léyà get together àwọn ọ̀dọ́ mùsùlùmí àwa ò ní fún wọn ní kọ́bọ̀ á wàá dá wọn lẹ́kọ̀ọ́ ni ṣé léyà ni ìtaàṣì ni pé ẹ̀yin ọ̀dọ́ hmm ẹ lọ kọ orúkọ gbogbo àwọn bàbá bàbá bàbá tẹ ẹ mọ̀ pé wọn ò pẹran lọ́dún yìí àwọn bàbá àgbàlagbà tó wà létí wọn ò ní pẹran àwọn ìyá tí wọ́n wà nù lé bóyá tọkọ wọn ti ṣaláìsí àwọn bàbá tí ò níyàwó mọ́ tíyàwó wọn ti kú ẹ tún wá lọ wá àwọn ọ̀dọ́ tí wọ́n ti níyàwó tí wọ́n sì ti bímọ tàbí tí wọ́n ti bímọ ṣùgbọ́n tí wọ́n ò ní kápá láti pẹran ẹ̀kọ́ ọkọ̀ gbogbo wọn wá tó bá ti dúnkọ̀ọ́lá ẹ̀ wá fún mi ló wọn a wá pa màálù láàárọ̀ ọjọ́ ọdún láti di ìdìde a pa màálù tàbí kábí ẹ ti pa aṣáájú yídì sọdá kan la fẹ́ fi ṣe èyí tèmi ó pa fún ẹran léyà máa pa lẹ́yìn eid adẹ̀lẹ̀ payọ́ náà lẹ́yìn eid láti wá mú àpò hmm, tí wọ́n sábà pè ń bá kó báàgì yẹn láti wá bu ẹran sí èèyàn ẹlọ́mọ gbé fún bàbá kọ̀ọ̀kan kánífà àti yìí nìyẹn ẹ̀yìn náà tẹ́ ṣe ẹran tí ní kálukú ó gbé e àwọn nǹkan wọ̀nyí ò ní ta lè ṣe kó lọ́n kó ṣàánú wa nínú rẹ̀ ó ní ìmójútó tí ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ̀ wípé nǹkan tó ń jáde lórí ahọ́n wa ó ní ń ṣe pẹ̀lú pípé ẹ̀sìn wa ẹ̀rí sàbí ànáyí tá à ń pè ní muhammed ọmọ jábàlì ó dàbí ẹni pé kò mọ eléyìí ó ń sọ fún òjíṣẹ́ ọlọ́run pé iṣẹ́ ọlọ́run ọba yóò tún wá ṣe àtúnṣe ìṣirò tí ń jáde lẹ́nu wa ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam wàhálì yakubu náà sàfin náà rí àlà wujuhihim àlà manakhirihim ìlà àṣọ ìdù alsinatihim ṣé wọ́n wàá dojú àwọn èèyàn bolẹ̀ wọnú náà tàbí kí wọ́n dojú wọn bolẹ̀ lójú ní lórí kíni lórí ojú wọn gangan tàbí lórí igi imú wọn tí wọ́n fi wọ́ wọn wọnú wọn náà tí kì í bá ẹ ṣe nǹkan tí ahọ́n wọn tó ti ṣe kí ni tó ti ṣe tó ti kó náà kórè yẹn ni pé àwọn ọ̀rọ̀ táwọn wọn ti sọ ti wáyé pé ló fà á ẹgbẹ́ ọlọ́wọ́ bá sọ fún wa ní sọ́rọ́tún nìsa ìlà khayra fi kàfírì mìnàjíwáhùn kò sóore ní ọ̀pọ̀lọpọ̀ ìjókòó ọ̀rọ̀ kọ̀kọ̀ ìtàkùrọ̀sọ táwọn èèyàn máa ń ṣe àwọn mítìn hmm, ìpàdé ìkọ̀kọ̀ tí wọ́n máa ń ṣe kò sóore kankan bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ ilà mẹ́n amárọ́bí sọ̀dẹ̀kọ̀ àyàfẹ́ tó wáyé pé wọ́n fẹ́ lọ pàṣẹ ìtọrẹ àánú ń bẹ̀ ni àwọn màrúfin àbí wọ́n fẹ́ lọ pàṣẹ dáadáa kan ń bẹ̀ àwọn islahin bayna nas àbí wọ́n fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn ènìyàn wọ́n mẹ́rin yẹ àlìkẹ́ tó bá ṣe léyìí ìtẹ̀gọ́ àmàrúdọ́tìlà lẹ́tí ń fi ń wá yọnu ọlọ́run fàṣọ́fàánù tí ìhàjẹ̀rọ̀ àwìmá láìpẹ́ láìjìnà á fún ní ẹ̀san èyí tó tóbi alimuhim torí àsìkò ṣàlàyé náà ni wípé èyí tí ò bá kàn wá nú ọ̀rọ̀ ká má fàhàn wá sọ èyí tó sì burú ń bẹ jù ní ọ̀rọ̀ ẹ̀yìn táwọn iléèbó ń pè ní kí ni wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn gbogbo àwọn awí lójú ọlọ́rọ̀ wọ́n gbọ́dọ̀ aya kurani ni wáyìlú lèkúlè umazà tèlú mazà ìgbéni fún gbogbo abúni lójú ẹni àtàbúni lẹ́yìn ẹni tó bá ní ọ̀rọ̀ tó sọ yóò dá tó bá wà mí gan yín sọ lójú ẹ wáyìlú lèkúlè umazà tèlú mazà ni kí ni wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí pé tí ń pè lọ́rọ̀ ẹ̀yìn ni pé à ń sọ à ń purọ́ mẹ́nìyàn lẹ́yìn bhutan nìyẹn àdáparọ́ nìyẹn nígbà òun sọ ń pa ènìyàn òdodo ni ṣùgbọ́n tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí ìjẹun pè lọ́rọ̀ ẹ̀yìn nìyẹn kàkà tó ẹ wọ́n ní ah, ẹ ṣe bó ṣe ní ò ní bùkátà sí àti mọ́ fún káàkiri kàkà tó fi ṣe yẹn nítorí ẹ kò ṣe ni pé kó lọ pè sákìyèsí kó lọ ṣe wáàsí fún kó lọ bá sọ̀rọ̀ kó pè sákìyèsí kí pé kó máa fún ìbàjẹ́ rẹ̀ káàkiri lọ́dọ̀ àwọn ènìyàn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n tún máa ń sojú sọ àwọn mùsùlùmí tí wọ́n bá ní ipò tàbí wọ́n wà láàyè lálá tàbí àwọn obìnrin Hmm? gẹ́gbẹ́ lọ́ọ́ sọ sọ́nu sọ́ọ̀tù náà àwọn tí wọ́n ń fẹ́ láti máa jẹ́ kí ìbàjẹ́ àwọn obìnrin hmm, tí àwọn ti jákàmùnà kó ń bí aburú tí wọ́n fẹ́ máa fọ́n ká hmm? ọlọ́run sọ̀rọ̀ ń pa wọn torí àsìkò máa máa máa dànù ṣé ni mo kàn fẹ́ ṣàlàyé ń bẹ náà ni wípé nínú ẹni tí sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn kò bá jẹ́ ẹni téèyàn bá ti mọ̀ pé bá ti sọ ẹni yẹn ò ní nífẹ̀ẹ́ sí kéèyàn mọ̀ sọ kò ṣàánú wa tọ́lọ̀ kò gbà fún wa náà min islam lè tarkuhu máa láàyà ní nínú pípé ẹ̀sìn ọmọ èèyàn ẹ̀sìn mùsùlùmí ni kó sílẹ̀ nǹkan tí kò kàn án abẹ́lẹ́ Ni tí màá fi kásẹ̀ rẹ̀ lẹ̀ ó ní ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí wọ́n lè lo wákàtí méjì mẹ́ta pẹ̀lú nídìí ìtàkùrọ̀sọ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti ìfáǹfà lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù Arsenal ni Man U ni Chelsea ni Leicester City ni Man City ni kíní kan player yẹn ló dáa jù ara balloon ọ ẹni ló yẹ kó gba wa best player di world wọ́n ṣe jòrò fún ni Africa kíní kan cup of nation gbogbo ọ̀rọ̀ bọ́ọ̀lù àwọn nǹkan tí ó kàn wá ẹni tí wọ́n fún ní tó wọ́n sáìn ní fifty million pounds àbí tí wọ́n sáìn ten million pounds èló ni ìwọ gbà nù èló ni wọ́n fún wọ èyí tó kàn ọ́ kó mójútó òní kó lọ yan mẹ́fìlà kó kírun fọ́lọ́n kó jókòó síwájú ọlọ́run kó máa ṣe sùhánàlá kó máa ṣàfọ̀mọ́ fọ́lọ́n kó máa ṣàfkáf àmọ́ ọ̀rọ̀ bọ́ọ̀lù ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ spọ́ọ̀tù ni wọ́n máa sọ sáà èyí wà nù ọkùnrin tí ó kàn wá tọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí máa dá sí débi pé àwọn èèyàn ò tún máa gúnra wọn lọ́bẹ àwọn èèyàn máa jà wọ́n ṣera wọn léṣe lórí ẹ̀ eléyìí tó tún tẹ̀lé náà lọ́rọ̀ àwọn olóṣèlú ha gbogbo owó wa ní gọ́fìnà yìí ló ti lọ́ọ́ fi ṣòṣèlú ẹ̀rí tá à ní kọ́bọ̀ mọ́ olórí ibú ni kìnìkan kìnìkan ẹlẹ́wọ̀n ní àwèrè pátágbà ni kìnìkan tí òun wà ń bẹ̀ sóṣojú ẹ̀ gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ẹ ra àwọn ọ̀dọ́ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí wọ́n gbabi iṣẹ́ wọn lọ ní tí ó kàn wọ́n rọ àwọn olóṣèlú wọn mọ̀ sàn ẹ wá mọ̀ ẹni tí ń bú gómìnà kan pé ó kówó òun tí wọ́n bá fi sínú campaign team ní ìsìn tí wọ́n fún lówó òun ni ó tún máa fọn rere ẹ̀ káàkiri pẹ́ ní rere ní àmọ́ àyẹn náà ìbàjẹ́ ọlọ́run kò ṣàánú wa. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته